Yeah. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu a kí ẹ̀yin èèyàn wa káàbọ̀ sórí ètò oṣù alápọ̀nlé láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọ mùsùlùmí ahmadiyya muslim television ahmadiyya lórí ètò yìí láti ń ṣe àgbéyẹ̀wò àwọn kókókókó tí wọ́n rọ̀ mọ́ ààwẹ̀ gbígbà pàápàá jùlọ bí wọ́n ṣe jẹ mọ́ oṣù Ramadan bí àwẹ̀ bá ti ṣẹ̀ ń lọ sí bí ọwọ́ ìparí òun náà ni ikọ̀ àwọn èèyàn méjì kan ni wọ́n á máa gbójú sókè wo kí ni ẹ̀tọ́ kí sì ni ojúṣe tó rọ̀ mọ́ ọwọ́ àsìkò tá a ti wà náà nínú oṣù Ramadan àwọn ọ̀wọ́ àkọ́kọ́ ó náà ni àwọn tí wọn ò fi bẹ́ẹ̀ rọ́wọ́ họrí tó àwọn tí wọn ò ní jíjẹ tí wọn ò ní mímu tó ṣùgbọ́n tí ó jọ bí ẹni pé bí ká tiraka gba àwẹ̀ òun náà ni wọ́n fi ń gbà á kódà bí ọjọ́ ọdún bá dé gan pàápàá àtàwọn àtìyàwó àtàwọn ọmọ ó ṣeé ṣe kó jẹ́ pé bí wọ́n ṣe sùn lánàá kí ọdún tó kàárọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n á tún bá jí àwọn ọ̀wọ́ kan rèé kí ni ojúṣe wa sí wọn kí ni ìwọ̀ tá a lórí wọn àwọn ọ̀wọ́ kejì ó náà ni àwọn tó ń ní ìwọ̀ lórí láti ṣe àmójútó àwọn ọ̀wọ́ tàlákọ̀ọ́kọ́ pàápàá jùlọ láwùjọ àwa mùsùlùmí tí à ń gbààwẹ̀ orí kókó yìí òun náà ni ìrìn wa tòní òun náà ni yóò dálé tí a ó sì fi ṣàgbéyẹ̀wò ohun tá à ń pè ní lailatul qadri ìpele kejì rẹ̀ òun náà ni ọ̀rọ̀ rídùlì fítírì nítorí pé báwẹ̀ bá ti ń kásẹ̀ ńlẹ̀ náà gbogbo ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ aṣọdún àti ọ̀rọ̀ rídùlì fítírì lápapọ̀ òun náà ni a ó máa ṣe ìyẹn hàn rẹ̀ tá a sì máa gbójú sókè fẹ́ wo oṣù kí ọlọ́run ọba kí ó ṣe gbogbo àwọn nǹkan tá à ń gbé jáde ní orí ètò yìí kó ṣe ní àǹfààní fún wa èmi nìkan kọ́ òun náà ni ń mọ̀ dá ọ̀rọ̀ ọ̀hún sọ àwọn olùkọ́ wa tí wọ́n mọ̀ bá wa dá sí ọ̀rọ̀ náà wọ́n ti wà nílé pẹ̀lú mi bẹ́ẹ̀ náà la ní àáfàá wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ láti orí ojú òpó lọ́hùn-ún kí ọlọ́run kò jẹ́ kí àárẹ̀ gbogbo wọn pẹ́ àáfàá wa Abdulkohar Olówómi ẹ bá sálámọ̀ sáwọn ará ilé. Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatu. Ẹ ṣeun ẹ kú ìdìde. Afáwa Nafẹ́ Abdulsalam ẹ̀bá sálámà sáwọn ará ilé o. Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatu. ẹ ṣe kú ìpè wa tí ẹ jẹ́ afáwa olómi. Sadaqatul fitri sọdákọtùlì fítírì zakatùlì fítírì ó dàbí ẹni pé ìkankan náà náà la ṣe ń wí hmm, ẹ ṣeun kí ni ìtumọ̀ rẹ̀ kí ni pàtàkì ẹ̀. a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim zakatùlì fítírì tàbí sọdákọtùlì fítírì ìtumọ̀ òun náà ni ìjùsílẹ̀ eléyìí tí gbogbo mùsùlùmí tọ́lọ́mbá fún lágbára àti ìgbàláàyè tó máa ṣe kí oṣù Ramadan tó parí hmm. tá a máa fún àwọn aláìní tí wọ́n máa fi ṣe ọdún hmm. tó máa lè fi láǹfààní láti ṣe ọdún dùnú hmm. à ń pè ní zakatul fitiri nítorí pójú ọ̀ràn ọyàn a dẹ̀ tún pè ní sọ̀dákọ́tul fitiri nítorí wípé ìjùsílẹ̀ ni ó fi ń já sí wípé ọ̀ràn ọyàn ló jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí láti sọ nínú oṣù Ramadan ó gbààwẹ̀ kò gbààwẹ̀ ó gbààwẹ̀ kò gbààwẹ̀ lọ́kùnrin àti obìnrin torí pé nínú ẹgbà ọ̀rọ̀ tí wọ́n fi mú ọ̀rọ̀ zakatul fitiri wá fárọ̀dọ̀ rasulullah sallallahu alayhi wa sallam sọdakatul fitiri nínú èdè wa sọ pé fárọ̀dọ̀ ó ń túmọ̀ sí pé ọ̀ranyàn ni nǹkan tó mm, mm. ń já sí pé ọ̀ranyàn ni zakatul fitiri a máa wá san kó tó di pé ààwẹ̀ máa parí mm. láti lè fi fún àwọn aláìní. gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kárọ̀lá muhammad sallallahu alaihi wa sallam àdánwò jẹ́ kó yé wa yí pé zakatul fitiri tá à ń sọ nípa èyí ọlọ́run bá ṣe kó jẹ́ àfọ̀mọ́ fún àwọn tó ń gbàwẹ̀ anábì sàlám ní zakatul fitiri tohorotun lè sọ ìmí mina lagwi warofat anábì sàlám ní zakatul fitiri ọlọ́run bá ṣe ní àfọ̀mọ́ fún àwọn tó gbàwẹ̀ kúrò níbi àìṣedéédé kùdìẹ̀kudìẹ àtàwọn àléébù tó wáyé níbi àwẹ̀ wọn nítorí pé a kì í mọ kórí mami ó ṣeé ṣe kó jẹ́ pé nígbà tá à ń gba àwọn àwẹ̀ wa nínú oṣù Ramadan àti fẹsẹ̀ kọ́ àti àti ṣe ohun tí ó yẹ ká ṣe ọlọ́run bá fi ìgbàláàyè ẹlẹ̀ kúrò níbi àìṣedéédé hmm. àtàwọn kùdìẹ̀kùdìẹ̀ tó bá wáyé hmm. ọlọ́run bá ó ṣe é ní ohun tó máa fọ ààwẹ̀ wa mọ́ gẹ́gẹ́ bí tùjú sáwí tọ́lọ́ bá hmm. ṣàgbékalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ ọ̀run téèyàn bá ṣe àṣìṣe bẹ́ẹ̀ náà ni zakato fitiri ṣe rí so wọ́n já sí wípé àdúrà sàlám wọ́n jẹ́ kó yé wa pé man adáha kọ́bùlà sọ́láàtì fàhíyà sọdàkọ tún mọkòbò látòun ah. ẹni bá san kó tó di pa agbérun dúró òun ló ṣe ìjùsílẹ̀ tó máa nítẹ̀wọ́gbà ọmọnà ah. àdáhà bá àdà sọlá ṣùgbọ́n tó bá san lẹgbàdá ti kírun ọdún tán fàhíyà sọdàkọ tún mìíràn sọdàkọ ó wulẹ̀ ṣe ìjùsílẹ̀ náà ara àwọn ìjùsílẹ̀ lásán ni ah. so pàtàkì iṣẹ́ sàkátò ìfitìdì fẹ́ ṣe òun ni kó jẹ́ ìdùnnú fún ohun tí òun náà fi gbààwẹ̀ ohun tí òun náà fi ṣìnà hmm. kò wá yẹ kó rí bẹ́ẹ̀ nínú ọdún hmm. báwa ṣe fẹ́ ṣọdún ta fẹ́ ṣe pẹ̀lú dùnú àtayọ̀ Islam náà ṣètò fáwọn aláìní wípé káwa náà ṣe ìdùsílẹ̀ fún wọn kí wọ́n ba lè fi láǹfààní láti lè fi ṣe ọdún aláyọ̀ nígbà tí Ramadan bá hmm. parí. jazakallahu khairan àfàwà olówó mi ẹ̀yin ará ilé oṣù alápọ̀nlé òun lè tò ohun tá a sì ń ṣùgbẹ́ àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni ìtumọ̀ zakatul fitri bó ṣe jí ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan táàwẹ̀ ọdún náà bá babaláyé lẹ́gbẹ̀ẹ́ kan nù ní dandan ni láti ṣe bẹ́ẹ̀ ó wá tún jẹ́ àǹfààní fún àwọn wọn ni tí wọ́n jẹ́ aláìní á jẹ́ ìfọ̀mọ́ fẹ́ni tí ó gba àwẹ̀ á jẹ́ ìfọ̀mọ́ fẹ́ni tí ò gba àwẹ̀ àmọ́ tí òun náà tó kópa nínú sísan rẹ̀ á tún wá jẹ́ oúnjẹ fún àwọn aláìní tìsákálà afáwọn anáfẹ́ báwo òun náà ni sísan zakatuli fitri tàbí sọdakọtuli fitri nítorí pé orúkọ méjì tí ó wà fún ìjùsílẹ̀ náà nù. auzubillahi mina shaitani rajim bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin ọpẹ́ ni fún allah ọba dẹdà zakatuli fitri àbí sọdakọtuli fitri orúkọ méjèèjì ló ń jẹ́ aṣáájú ẹ̀dá òṣèlú muhammad sallallahu alayhi wa sallam àwọn ni olùkọ́ ẹ̀sìn wọ́n dẹ̀ ṣàlàyé fún wa báwo láti ṣe nígbà tí Ramadan bá ń parí lọ. lára àwọn nǹkan tí wọ́n sọ tí a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yé òun náà ni wípé àwọn tó lẹ́tọ̀ọ́ láti san sakatul fitri anabi sallallahu alayhi ni ó jọ́ràn àyàn lórí ala kulli hurrin gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olómìnira èèyàn ọkùnrin ni obìnrin ni o ẹrú àbí ẹni tó jẹ́ mùsùlùmí ìbáàjọ́ ọmọ kékeré ìbáàjọ́ àgbàlagbà kódà bó bá ṣe pé nínú ìdílé kan bàbá ìyá ọmọ gbogbo wọn pátápátá àtẹni tó gba àwẹ̀ àtẹni tí ó gba àwẹ̀ la máa san sakatul fitri fún wọn kódà ọmọ tá a bá bí lóòjọ́ ọdún gangan tá a ti kírun eid a san sakatul fitri lórí ẹ̀ náà ẹ̀kọ́ tí karola muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ni oṣù ah. wọn tá a fi wá wọn zakatul fitri yìí anabi gbé e lórí ní táǹpẹ ní ah. sọ́ọ̀à sọ́ọ̀à yẹn ní nínú nǹka òṣùwọ̀n ìwọ̀n yìí tá a fi ń ṣòṣùwọ̀n rẹ̀ múdù mẹ́rin ni ah. tá a bá wá wo ní àkókò tiwa yìí bó ṣe jẹ́ pé àwọn ń tà ń lò tá a fi ń ṣòṣùwọ̀n a máa ń gbé e sórí bí àdúgbò tiwa ṣe rí tá a bá ní ká fojú kílò kílò wo pé hmm, kílógíráàmù mélòó hmm. ni sọ́à kan á jẹ́ a hmm. máa jẹ́ kílógíráàmù méjì àbọ̀ two point five kilogram ló máa jẹ́ pa bẹ́ẹ̀ a rí i pé anamisala alayhi wa salam wọ́n ti ṣàlàyé fún wa bí a ti san àwọn nǹkan tí a wá ń lò láti fi san sakatul fitri ó dó lórí nǹkan tá à ń lò ládùúgbò kọ̀ọ̀kan nígbà yìí karola muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa lo dàbínù wọ́n á máa lo déró hmm. wọ́n á máa lo ọkà hmm. àtàwọn nǹkan ohun ọ̀gbìn míì láti fi ṣe tẹnu ń jẹ tẹnu ń jẹ hmm. láti fi ṣe sakatul fitri ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní eh, aṣọ ọ̀gbà òun náà la máa ń dá fún gbà tá a bá wo ayé òde òní kí n tiẹ̀ tó mẹ́nu yẹn torí pé ó yẹ ká ní ẹ̀rí àwọn kan tá a lè fi ṣe ẹ̀rí máa jẹ́ mi ìṣó láti fi kín ọ̀rọ̀ wa lẹ́yìn ká tó mẹ́nuba yìí tí mo fẹ́ mẹ́nuba yìí náà ni pé ní ọjọ́ kan a kà nínú àròbá pé àwọn sàábì kan bíi Abdullahi bin Mas'ud eh, Muaz bin Jabal eh, àwọn àgbààgbà sàábì wọ́n jókòó níjọ́ kan rìdíwánu láà aléhìm wọ́n jókòó wọ́n wá ń ṣètò lórí báwo làwọn ṣe fẹ́ sọ àwọn nǹkan ọ̀gbìn tán ń lò láti fi ṣe sakatul fitri báwo làwọn ti fẹ́ lo owó láti fi ṣe. Hmm àrọ́bá yìí ó gbajúgbajà dáadáa táwọn èèyàn bá lọ ka ìgbàláyè lè máa ó lè máa wà fún wa láti mẹ́nuba léè tó fi ń jẹ́ ṣe pé àárí ẹ̀rí tọ́ka sí pé tá a bá rí láyé lóyún táwọn kan ń lo nǹkan mi yàtọ̀ sí nǹkan tá a lérò pé n tó jẹ́ ìpìlẹ̀ ń tà ń lò láti fi ṣe sàkátùlù fitri ni kò yẹ ṣe pé bóyá n tó jẹ́ àdádálẹ̀ tí ò dáa ni ìyẹn ló fi jẹ́ pé lásìkò tiwa nísìn èyí tó wúlò jù láti lò ní àwùjọ wa òun náà ni owó tó pa gbogbo wa pọ̀ tó pa gbogbo wa pọ̀ mm. tó jẹ́ sí pé kò síbi tẹ́ mu dé lónìí táwọn èèyàn sọ pé à ah, eléyìí ò bá kò bá dúgbò tiwa mu mm. òun náà ni owó mm. yẹn ló fi jẹ́ sí pé nínú ìjọ mùsùlùmí amadíyà ọ̀pọ̀ gbà nínú lásìkò tí a bá ń ṣe sakatul fitri owó la máa ń lò ohun tó sì jẹ́ kó rí bẹ́ẹ̀ náà nìyí ni pé àwùjọ Islam àwùjọ tí Ọlọ́run gbé kalẹ̀ lábẹ́ àwọn aláṣẹ ni Ọlọ́run ló lórí gbogbo wa ó sì fa àwọn òjíṣẹ́ rẹ̀ náà ó tún fi wọ́n ṣe aṣáájú fún wa bákan náà àwùjọ islam máa ń ní olórí hmm. pàtàkì olórí ni wípé àwọn ni ó máa darí ètò àwùjọ islam hmm. àwọn ni wọ́n máa tọ́ wa sọ́nà hmm. yẹn ló fi jẹ́ ṣe pé ó yẹ dandan ni fún ẹ̀sìn islam láti wà lábẹ́ khilafa ká khalifa tí ó máa darí wa nígbà tí khalifa bá ti wà nkíhun tá a bá fẹ́ ṣe àwọn ni wọ́n máa tọ́ wa sọ́nà lórí ẹ̀ nínú ìjọ mùsùlùmí amadíà owó là ń lò láti fi ṣe owó yìí sì ó jẹ́ nǹkan tó jẹ́ ṣe wípé ó ṣàǹfààní ju ká lu àwọn nǹkan oko àbí nǹkan jíjẹ jíjẹ míì tá à ń lò lọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn tá a bá sọ pé a fẹ́ ṣe sàkátùl fitri ká sọ pé a fẹ́ fojú àwọn tó lo nǹkan oko àbí nǹkan ọ̀gbìn tán fi ń ṣe ó wá dijọ́ ọdún a gbé àgbàdo gbígbẹ lọ fún yàn hmm. àbí a gbé gàárì lọ fún yàn hmm. ṣé tó bá dàárọ̀ ọjọ́ ọdún yẹn gẹ́gẹ́ bí hmm. wọ́n ti sọ fún wa bí àwọn àáfàá ti sọ fún wa ṣáájú pé lára àǹfààní tí sàkátùl fitri ń ṣe òun náà ni pé kó jẹ́ nǹkan àdùnnú oúnjẹ àwọn aláìní tó bá dọjọ́ eid táwa tá a lówó lọ́wọ́ tá a tún rówó ra àwọn nǹkan jíjẹ tá a pèsè oúnjẹ táwa fẹ́ jẹ àwọn tí ò lówó lọ́wọ́ táwa lọ gbé bọ́ọ̀ náà ti ṣègbésí ayọ̀ táwa lọ gbé gàrí fún wọn ọlọ́run má jẹ́ kéèyàn oṣù orí ẹ̀dẹ́ àbórí sọnù kí aláìní mi wá sọ wípé à àbẹ́rìn tí yẹn ni ìwà gbé fún yẹn àgbàdo láàárọ̀ ọjọ́ léyà egbò ni ká fi sè ni. àbí gúgúrú àbí gúgúrú. jazakallahu khairan jazakallahu khairan ẹ̀yin ará ilé Islam ẹ̀sìn tó mú nǹkan rọrùn fún gbogbo wa pátápátá ni lárìjà àlàyé tí àwọn àfáà wa tí wọ́n ń ṣe láàyè yìí rẹ̀ àmọ́ kí n tó kù lọ́dọ̀ yín bí a bá wá fẹ́ lo owó báwo láti ṣe é sí pẹ̀lú kìlógíráàmù tẹ́ ẹ yàn lẹ́ẹ̀kan iye pàtó wo òun náà láwàá lò bí àdúgbò kọ̀ọ̀kan bá ṣe rí bóyá ní Togo ni o Ghana ni o àtàwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáyé bí àdúgbò kọ̀ọ̀kan bá ṣe rí àti iye tí wọ́n bá ń ta òṣùwọ̀n iye kílò tá a mẹ́nu bà gẹ́gẹ́ bí kílò múdù yìí hmm. òun náà ni wọ́n á fi ṣe sàdákàtò fèrè ládùúgbò wọn. jẹ̀sàkálà jẹ̀sàkálà ẹ̀yin ará ilé afáwa Abdullateef Adelegan wọ́n ti ń dúró dè wá ní ojú òpó Mukarram Abdullateef Adelegan sáà salamu alaykum wa rahmatulahi wa barakatuhu wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu. ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ dákun ṣé ẹ lè ṣàlàyé fún wa níwọ̀nba ṣókí kí ni pàtàkì sọdọ́kọ́tìlì fitri àti báwo ló ṣe jẹ́ dandan sí fún wa láti san zakatul fitri ó jẹ́ orígun kan nínú ààwẹ̀ gbígbà fún gbogbo mùsùlùmí pátá tó gba ààwẹ̀ láti yàn án fún aláàwẹ̀ títí kan àwọn tí wọn ò gbààwẹ̀ nú àwọn ọmọdé àti àwọn arúgbó láti zakat lórí wọn eléyìí rí bẹ́ẹ̀ látara hadith òjíṣẹ́ ńlá muhammad kan èyí tí asat abdullahi bin umar radiyallahu anhuma tí wọ́n gbà wá wọ́n ní anna sallallahu alayhi wa sallam farada zakat alfitiri mina ramadan ala kulli nafsi mina muslimin hurun aw abdun rajulun aw sogirun kabirun wọn ní òjíṣẹ́ ọlọ́run bá ṣe é lọ́ranyàn fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó jẹ́ mùsùlùmí lẹ́ni tó jólómìnira ara rẹ̀ ní àbí ẹrú ọkùnrin ni tàbóbìnrin ọmọdé àbí àgbà láti yan zakatul fitiri àṣẹ ọlọ́run bá ní eléyìí bákan náà ọlọ́run bá ní kod aflahaman tazaka ẹnikẹ́ni náà tí ó bá fẹ̀mí ara rẹ̀ mọ́ ó mà ti ṣàṣeyọrí o wàzákàrọ́sìmọ̀rọ̀ bì ìfàsọ́lá tó bá rántí orúkọ olúwa rẹ̀ tó wá ń kírun àwọn sàbẹ́gbà pé ááyà yìí ọlọ́run bá sọ̀rọ̀ kalẹ̀ nípa ìṣàpèjúwe sàkátìlì fitiri àti pé hadith kan fi yé ni wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́n ka ááyà yìí wọ́n wá ń pín sàkátìlì fitiri láàárọ̀ ọjọ́ ọdún fún àwọn èèyàn pàtàkì àti ṣẹ́tí sàkátìlì fitiri wa fẹ́ ṣe nínú àlámọ̀rí onígbàgbọ́ òdodo òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam àwọn náà sọ fún wa nínú hadith kan wà nínú sunan abu daud wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run sọ pé zakatul fitiri túrọ tó lè sọ ìm zakatul fitiri ó jẹ́ nǹkan tí máa ń fa aláwẹ̀ mọ́ mínà lágùì kó o àwọn àṣeré bí tí àwọn àṣejù kọ̀ọ̀kan bí a kò kíyèsí ni Ọlọ́run ká fún lágùì inú ààwẹ̀ Ọlọ́run kì wá ń lọ ọ̀pọ̀lọpọ̀ nígbà gbọ́dọ̀ ó sì láti sá fún ṣùgbọ́n nítorí pé àyè máa rìn kiri ó máa ń mì wàrọ́fàs àti àwọn àṣìṣọ ọ̀rọ̀ kan jẹ́ pé àyè máa rìn kiri ó máa ń mì tọ́lọ́ sì jẹ́ kí ìbádàwà ó pé pérépéré kó lálàáfíà zakatul fitri lọ́wọ́n bá ó fi tún un ṣe wàtúmọ̀ tó lè masakin zakatul fitri yóò tún máa jẹ oúnjẹ fún àwọn aláìní lára iṣẹ́ tó ń ṣe fún àwùjọ nìyẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú sharia islam pápẹ́ látọ̀dọ̀ abu hanifa tí muhammad adé alasan ti fọwọ́ sí ni pé ohun tí ó bá jẹ́ túmọ̀ tó lè masakin ohun tí ó bá jẹ́ oúnjẹ táláwọ̀ lè dùn ní pé alhamdulilayi àwa náà mùsùlùmí lè dùn ní pé alhamdulilayi àwa náà ń dùnnú nílé wa òun náà zakatul fitiri ni kó lò fún. tọ́ jésàkùnmùlá kẹrà kọ́lọ́ba kí ó bá túbọ̀ kẹ́yìn ẹ̀yin ará ilé àkíyín káàbọ̀ sí ilé agodo lẹ́ẹ̀kan sí i afáwa abdullateef adelegan wọ́n ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa wípé dandan òun náà ni sadakotil fitri fún gbogbo wa láti san bí a bá ti jẹ́ mùsùlùmí nínú ramadan gẹ́gẹ́ bí àwọn àfáwa báwọn náà bọ́n ṣe tẹnumọ́ ní ìṣáájú ní agbèrèbí tá a yìí òun náà ni àwa ọkọ̀ ọ̀rọ̀ lórí sadakotel fitri láwàá gún sí ẹ jẹ́ ká mọ̀ wípé dandan ni kódà ọmọ tá a bá bí lọ́jọ́ ọdún síwájú kí a tó kí ìrun idil fitri dandan ni kí a san sadakotel fitri fún afáwa olówó mi ààwẹ̀ bàtí bá ti parí lọ a máa retí pé a róṣù ṣàwálè a sì kírun ọdún a lọ eid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kí ni pàtàkì eidil fitri àti báwo ń la ṣe ṣọdún ọ̀hún. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi ẹ bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ tẹ́ bá ti gbọ́ pé wọ́n róṣù hmm. ẹ túnu tẹ́ bá ti gbọ́ pé wọ́n róṣù tá bá ti gbọ́ pé wọ́n róṣù àṣọdún bá a ṣe ti ń ṣọdún òun náà ni wípé a ṣe ètò lílọ sí eid torí pé ọdún idul hmm. òun náà lọ́dún tá à ń ṣe láti lè fi fi ìdùnnú hàn pé aláǹfààní àti jẹ́rìí sóṣù ramadan hmm. a sì láǹfààní àti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore hmm. a fẹ́ lọ fìdùnnú hàn sọlọ́run bá wípé ó fún aláǹfààní yìí láti ṣe àwọn iṣẹ́ tí a fi rojú rẹ̀ ohun tá a wá ń ṣe lọ́jọ́ ọdún alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwẹ̀ a sì wọṣọ tó dáa ìyẹn kì í wọjọ tí òun lọ sí eid àwọjọ hmm. tó dáa nígbàkigbà táwa sì ti ń lọ sí eid náà a kì í rojọ́ lọ sí eid a máa gbọ́ lọ́ba tó bi ni hmm. torí pé lọ́ba ní wàlẹ̀ tukabiru lọ́ha àlàmà àdákùn hmm. wàlẹ̀ àlẹ́kùn tashkurun kẹ́ ẹ bá lè kẹ́ ẹ gbọ́ lọ́ba tó bi nítorí pé ó tọ̀yìn sọ́nà kẹ́ ẹ sì bá lè jẹ́rú tí ó mọ̀ọ́re bàbá ti ń lọ sí eid a máa ṣe tàgbèrò ni tàbá dé eid a kírun ọdún lẹ́gbàá tàbá ti yan náfìlà yìí tán oníkálukú wa a padà sílé a lọ máa jẹ a máa mu hmm. tá a bá wá ń jẹ tá a bá wá mu ká wá rántí wípé ìwọ̀ntúnwọ̀nsì láṣẹ hmm. kó tó di pa lọ sí ìdí agbọ́dọ̀ di pa àfi nǹkan sẹ́nu èèyàn kì í gbàwẹ̀ lọ sí ìdí hmm. lọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀ bàbá wa ń jẹ tá a mu náà ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ká sì má gbàgbé àwọn tó wà lágbègbè wa àwọn aláìní ká má retí pé wọn wá béè lọ́wọ́ wa ká tó fún wọn ká rí i pé a náwó sí gbogbo wọn ká jẹ́ kí ọdún dùn bó ṣe ń dùn lágbègbè wa ká jẹ́ kó dùn lágbègbè àwọn èèyàn wọ̀nyí hmm. so eléyìí òun náà ni ojúṣe àwọn nǹkan tá a ní láti ṣe ní gbogbo ọjọ́ ọdún. jẹ̀sákàlá ẹ mẹ́nu ba ìgbọ́lọ́run tóbi tá a bá ń lọ ìdí àti bàtà bá dé ìdí àwọn gbólóhùn wo òun náà la fi gbé ọlọ́run tóbi ní ọjọ́ ìd. a máa rí gbólóhùn allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walilayi alhamd àwọn gbólóhùn la máa sọ hmm. a sọ lọ sí ìd tabatú dé ìdí náà a tún sọ fọ́pọ̀lọpọ̀ hmm. ìgbà kó tó di pé a kírun eléyìí jẹ́ ẹ̀kọ́ karola muhammad. sallallahu alayhi wa sallam jazakumullahu khaira jazakumullahu khaira afáwọn anáfẹ̀rẹ̀ ó dàbẹ́ ni pé iṣẹ́ olóore míì tó wà gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà nínú àwọn ètò wa tí ó ti kọjá sẹ́yìn nígbà tá à ń ṣàlàyé oríṣiríṣi àwẹ̀ tó wà àwẹ̀ mẹ́fà lẹ́yìn tí a bá kí irun rídìlì fitiri tán kí ni ipò tòun nínú nínú àlámọ̀rí àwa mùsùlùmí. ọlọ́run ọba ọba oníbú ọrẹ ni mm. ó sì fẹ́ràn ká jẹ àǹfààní nínú àgbọn àgbẹ orí rẹ̀ mm. ìyẹn ló fi jẹ́ pé lẹ́yìn ìgbà tí a bá kírun tán lára ń tá a gbọ́ nínú àrọ́bá kárọ̀lámù sallallahu alaihi wasallam táwọn bí bá ti ṣe wáàsí fún àwọn èèyàn tán mm. wọ́n máa ń gbà wọ́n lámọ̀ràn látàbẹ̀ aya alukuran tí ọlọ́run bá ti sọ yìí pé bí èèyàn bá ṣiṣẹ́ olóore kan ẹ̀san mẹ́wàá ni ó fi gbà máa ń já abel hasanati falawo aṣọrò àǹfààní à hmm. yẹn lànà bí wàá mẹ́nu bà láti jẹ́ pé káwọn èèyàn tún lè jàǹfà nítorí pé ọdún bá nígbà bá gba Ramadan tán bọ́dún bá yípo àwọn èèyàn tí Ramadan mi ó fi dé wọ́n tún lè má gba àwẹ̀ míì mọ́ hmm. tí ìbá ṣe pé Ramadan dé gan ẹlòmíì ó jẹ́ tọ́lọ́ọ̀nù ní fi ń gba Ramadan hmm. ànábì wàá tún gba àwọn èèyàn lámọ̀ràn pé kẹ́ ẹ̀ lè jàǹfà ní orí Ọlọ́run ọba o lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá gba Ramadan tán oṣù tó tẹ̀lé Ramadan tán pè ní oṣù Shawwal ànábì ni máa ń sọ́ọ̀mà Ramadan náà thumma atba'u sita min shawwal kana kasiyami dar mm. anabi ní bẹ́ẹ̀ yẹn bá gba ramadan tán o tó tún wá fi mẹ́fà tẹ̀lé hmm. nínú oṣù shawwal ó dàbí ìgbà tí èèyàn gba òdìdí ọdún kan gbáko ni hmm. léyìí tó ń túmọ̀ sí wípé tá a bá wo ọgbọ̀n tá a ti gbà ọ̀tàlé ní ọ̀ọ́dúnrún ọjọ́ ní òǹkà ọjọ́ ní oṣù ojú ọ̀run nínú Islam ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ọjọ́ yẹn òun náà láwàá ṣírò papọ̀ mọ́ ọgbọ̀n ọjọ́ tá a ti gbà tá a bá gbààwẹ̀ ọgbọ̀n ọjọ́ déédéé ààwẹ̀ ọ̀ọ́dúnrún ẹ̀san ọ̀ọ́dúnrún là á gbà hmm. tá a bá wá gba mẹ́fà sí ọgọ́ta tó tẹ̀lé yẹn hmm. lànà ní ká gbà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ààwẹ̀ déédéé ọdún kan ni hmm. ó jẹ́ tó bá fi tó gba Ramadan tán tó tún fi mẹ́fà nu ìṣàwá tó fi tẹ̀lé á jẹ́ pé àwẹ̀ ọ̀tàdínlọ́ọ̀ọ́dúnrún ọjọ́ náà hmm. ló gbà níwájú hmm. ọlọ́run bá nìyẹn. ọgọ́rùn mẹ́ta àtọgọ́ta ọjọ́ hmm. bẹ́ẹ̀ ni òní ẹ̀sán tó wà ń bẹ̀. jazakallahu khaira kọlọba kí ó bá san yín lé ẹ̀san dáadáa kí a wá tó máa lọ àfàwọ̀ lọ́wọ́ mi kí ni ìmọ̀ràn yín ìkẹyìn fún ìjókòó tòní. ìmọ̀ràn mi ìkẹyìn òun náà ni wípé gbogbo àwọn iṣẹ́ olóore tá a ti láǹfà láti sínú oṣù Ramadan ká jẹ́ kó máa tẹ̀síwájú lẹ́yìn Ramadan ká mọ̀ pé inú oṣù Ramadan nìkan kọ́ lọ́lọ́run bá ti ń gbaṣẹ́ olóore àbí kọ́ ló ti ń gbàdúrà lẹ́yìn Ramadan ọlọ́run ká tún máa ṣe àwọn iṣẹ́ olóore yìí sàkátùlì fitì ọlọ́run bá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ jù sílẹ̀ ṣíṣe ni kájí kó máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí a bá parí Ramadan ká má jẹ́ mùsùlùmí Ramadan nìkan ṣo ká jẹ́ mùsùlùmí inú Ramadan àti lẹ́yìn Ramadan Ramadan wa kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo láṣẹ lùgbèsè ayé wa ni báwẹ̀ bá parí ká gbìyànjú gbogbo ọ̀nà láti rí i pé alùgbèsè ayé wa àti Muhammad sallallahu alayhi wa sallam àfàwọn anáfẹ́. gbogbo gbàwẹ̀gbàwẹ̀ ni kí wọ́n máa rántí pé kọ́lọ́n kọ́ mọ̀ ṣe àwọn ní àkọ́gbàtúgbàká hmm. nítorí pé táwọn ẹ̀ bá ti parí tán gbogbo ntẹ́lómi fi ilẹ̀ tí ó ti kọ̀ ọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láì dáa tó ṣe àtúnpadà sí díẹ̀ hmm. olúwa ẹ̀ sì dé àkọ́gbàtúgbàká nìyẹn hmm. a lè má lè ṣàlàyé tí ń jẹ́ àkọ́gbàtúgbàká yẹn nígbà tí yẹn fọwọ́ ẹ̀ ṣiṣẹ́ tó ń yí ìdànù ni hmm. tá a bá ti gba àwẹ̀ tán tá a ti dẹni mímọ́ tá a ti dẹni ọlọ́run ọba ká máa tẹ̀síwájú nínú máa ṣe dáadáa hmm. ká lè bá àánú ọlọ́run ọba pàdé láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama. bá a bá ti gba àwẹ̀ tán tá a ti rò pa dẹni ọlọ́run ká dúró ti ń bí a rò pa ti dẹni ọlọ́run ká lè dẹni ọlọ́run ní tòótọ́ ó náà ní ara àwọn ìmọ̀ràn tí a mú wá fún wa lónìí kí ọlọ́run ọba àti ìdàgbàsókè fún ẹnìkọ̀ọ̀kan wa àyíbàámọ̀ bó bá ṣẹ́kù síbi kan tá a rò pé ó yẹ ká fi kún tàbí a béèrè béèrè nípa rẹ̀ ni ẹ jẹ́ ká kọ̀wé rẹ̀ sí africa at mta.tv àdúpẹ́ lọ́wọ́ àwọn àlejò wa tòní kọ́lọ́hún kó jẹ́ kí a rí yín pẹ́ kí ọlọ́hun kó sì bá san yín ní ẹ̀san dáadáa ẹ̀yin ara wa ń lé a tún máa pàdé nígbà míì insha allah aziz asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.